Ìgbóná ni mi àwọn tí ń bọ́lú sí àkọ́tà yẹ́ mi lè mi tẹ̀lé ní gbogbo ilẹ̀ sílẹ̀. Èmi ẹ̀wọ̀n ọlọ́kùnrin ọ̀sà ìlú ọ̀dọ́gba ìdáná òun ti bọ̀ yá lórí ìdàkà lẹ́tí bọ̀ báwò. Bàbá mi èlò àlẹ́ ti bára ní ìdòdò pẹ́pẹ́ yẹn sí. Èyí ti ṣe ìmọ̀lá lórí ìsọ̀rọ̀ orí ìlọ́kùnrin ó ṣòfò lọ́mọ. Ìsìnkú rẹ̀ ò ní sọ eré àwọn ìbí Yes sir, ẹ̀yẹ́ yes sir, ẹ̀yẹ́ yes sir, ó wá bẹ́ẹ̀ lọ́wọ́ fún ìdáhùn sí àgbà. Ibrahim Saka Leza. What is what is what? Ibrahim Saka dábò náà kò tó láyé olórí burúkú lánàá òun ló mọ́mọ́ mi tẹ̀ lọ tó fún tó rọrọ̀ wá láti. Bóyá ló ṣe máa ń parẹ́ ṣé ẹjọ́ dábìlú ní ṣé ẹjọ́ ní ìjọba ìdílé tó lọ. Olórí àti ìgbìmọ̀ lórí ọmọ rẹ̀ lọ. bẹ́ẹ̀ olólùmọ̀lẹ̀ náà táwọn náà nípa rẹ̀ lọ́jẹ̀ alábìlẹ̀sà tọ́wọ́ jáde ló kọ́ ọmọ rẹ̀ ọ̀nà ní ìlàyé ìlú olólùmọ̀lẹ̀ aṣọ báàgì lọ́dún lọ́sọ̀ sọ̀tọ̀ ní ìkànnà ọ̀rọ̀ náà láti káàkó sí ọgbọgbọ olúmọlú àpẹẹrẹ wà fún olóbi pẹ̀lú láti ẹ̀rẹ́ ìlú lọ́dún gẹ́gẹ́ tó tún lò ilé lè lọ́wọ́ ọmọ ìwọ ni máa yà ní ẹni bá ní fa ọ̀gẹ̀dẹ̀ ni wọ́n máa wà fa kó máa wọ ojú tẹ̀lé máa wà ó èmi ti máa ń pè wọ́n kó máa já mi lọ níbi tí mo bá wà. Ìjàmbá ìwọ ni wọ́n kà mí o, ó ti máa ń mi lọ́wọ́ ìfà. Inú tó bá wà lọ́jọ́ tó túlù, wọ́n bá sọ pé èèyàn lọ́wọ́ ló ń kú mi. Wọ́n sọ pé èèyàn lọ́wọ́ ló ń mi. Ìwà àjọṣe ilé, àjọṣe ilé. Wọ́n náà ní kó wá náà lọ́wọ́. Ṣùgbọ́n tó bá sọ pé èèyàn lọ́wọ́ ni wọ́n dá mi lóhùn Ìyàgbẹ́ nìkan ó tún wá dé kú ọdún abẹ́rẹ́ káàdìsà. Kọ́lá ẹ̀rí sórí wúlúkú yẹ́sà yẹ́sà kò sọ́wọ́ mi ní bàbá náà ní bàbá náà fún mi. Àti gbé bàbá rẹ̀ wọ̀. অপরাধী